praise the lord praise the living jesus ẹ kó kọjú sọ ní ẹ̀kan bàbá mi ẹ̀kan ẹni ogun tó wà nínú ayé mi ogun tó wọ nínú ayé mi tó mú ìtìjú àtẹ̀gùn bá ayé mi lónìí ó yẹ fi ayé mi sílẹ̀ sọ́dọ̀ àdúrà orúkọ jésù bàbá mi o ogun àti ogun tó wọnú ayé mi tó mú ẹ̀gùn àti ìtìjú bá ayé mi kí ló ń dúró ṣe òpin dé lónìí ó yẹ fàyè mi sílẹ̀ lórúkọ jésù fàyè mi sílẹ̀ fáyé àwọn ọmọ mi sílẹ̀ fáyé ọkọ mi sílẹ̀ fáyé aya mi sílẹ̀ ẹgbàdún àyàn ẹgbàdún ẹ̀dára ó lọ ogun tó wọnú ayé mi lójijì tó mú ìtìjú àti ẹ̀kàn bá ayé mi ó yá kí ló ló ṣe fáyé mi sílẹ̀ fáyé mi sílẹ̀ fáyé mi sílẹ̀ Jésù Kristi Olúwa wa àmín mo gbàdúrà mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín lákòókò yìí gbogbo ogun tó ń wọnú ayé yín tó wọnú ayé ọmọ yín tó wọnú ayé ọkọ àti aya yín tó mú ìtìjú àti ẹ̀gùn bá lónìí lórúkọ Jésù kó fàyè yín sílẹ̀ lónìí lórúkọ jésù kò fi ayé yín sílẹ̀ lónìí lórúkọ jésù kò fi ayé yín sílẹ̀ kò fi ayé yín sílẹ̀ òpin dé wa lónìí lórúkọ jésù òpin dé wa lónìí lórúkọ jésù yìí tó pé àti fún wa lórúkọ kan tó ga ju gbórúkọ lọ ní pé ní lórúkọ jésù tó gbé kó máa wọlé mú gbàdúrà ìwọ ogun tó wọná ayé àwọn ìránṣẹ́ yìí tó mú ìtìjú àtẹ̀gùn bá wọn mo pa láṣẹ fún wọn lórúkọ jésù yóò fààyè wọn sílẹ̀ fààyè wọn sílẹ̀ ogun ìjákulẹ̀ ni ogun àṣetì ni ogun àríṣe ní ogun ìfàsẹ́yìn ní ẹ jáde kó náà wọn lórúkọ jésù ẹ jáde kó náà wọn lórúkọ jésù bẹ́ẹ̀ ni kò rí jésù kìsì olúwa àmì àmín jésù orúkọ tèmi ni tí ó gbìyànjú mọ̀ tí yàyà golden praise ẹ ẹ má ṣe ẹ subscribe sí youtube channel wa lè jẹ àǹfààní bákan náà ẹ ṣe àdúrà yìí pẹ̀lú ènìyàn pẹ̀lú gbogbo kánà náà lè nípìn nínú ọdẹ bá fẹ́ pè wá sí fún àdúrà ní àbí fún kánsá ẹ̀ lè pa yìí zero zero two eight zero nine five five six one zero zero two eight zero nine five five six one God bless you.